o àwọn oògùn téèyàn fi là ní hmm. ẹlòmíì lè mọ́mọ́ túmọ̀ ayọ̀ ẹ bá ń gbé kámẹ́rà ṣe ẹjá fi jàǹfààní fún gbogbo ọmọ Yorùbá ẹlòmíì kà ń jó oògùn ní ìwà lóògùn ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ atọ́kùn kejì oògùn táwọn àgbàlagbà ò lọ́wọ́ fún ọ̀rọ̀ ní ṣe ní ṣe ṣiṣẹ́ ẹ rí i pé èjì ogbè lọ́wọ́ nínú yọ̀ bàbá fánu èjì ogbè ni gbogbo ògbọ́n tó bá fẹ́ máa jó oògùn láyé tó fẹ́ kó oògùn rẹ̀ ọmọ ṣiṣẹ́ káwọn ẹ̀yà mi fọwọ́ sí ní wàràwàrà ní wàrà ní wàràwàrà ní wàrà kíákíá atọ́kùn. o gbọ́dọ̀ ṣe ètò wọ̀nyí. tó o bá ti dayọ̀ ọ́lẹ̀ ó júbà olódùmarè ó júbà àwọn ìyá tó jù wá lọ tán ní ká máa lọ tán wà nù lé. pápá ò sí nǹkan kan. tọ́ni ò ní sí nǹkan kan hmm. mo ti júbà wọn láàárọ̀ yìí àwọn náà ni máa lọ fágbọ́rọ̀ ọmọ òrìṣà kò sí nǹkan tí ó ṣe ọ́. tó tó fún un. torí pé o ti dán ọmọ wa àtọkùn hmm. tó bá ti dàṣe bẹ́ẹ̀ lẹ̀ ọ wà á tẹ̀ ní ogbe hmm. èjì ogbè. Hmm. ẹsẹ̀ ní ṣáájú agbọ́nni ní ẹsẹ̀ méjì jíjàdù ọ̀nà góróyà góróyà adífá fún jù ládéyọrí jù tí sáyé èjì ogbè ọjọ́ tí wọ́n mẹ́nu mọ́ tí wọ́n wọ́n fi sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní orúbọ ìgbà tí wọ́n ní orúbọ ó kí gbogbo aráyé bẹ̀rẹ̀ sí ní fẹnu yọ̀wí tiẹ̀ àtẹ̀wé àtàgbà ẹ máa fẹnu yọ̀wí tèmi àtẹ̀wé àtàgbà ayé ọmọ fẹnu yọ̀wí tèmi gbogbo wọn tó ń ṣí àìtò yìí tó ń lọ fún ayé ọmọ fẹnu yọ̀wí tiẹ̀ àṣẹwà àṣẹwà kí ni ìtumọ̀ ẹnu yọ ẹnu re wọ́n hmm. fẹnu wọ́n fẹnu re sọ̀rọ̀ rẹ re wọ́n sọ̀rọ̀ re nípa rẹ wọ́n hmm. pin orin re kàn án wọ́n di ẹlẹ́dàá rẹ mú ká tó máa lọ pé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé ẹlẹ́dàá mi ò ní gbàbọ̀dé o. tó bá wù ọ́ di ẹlẹ́dàá rẹ mo sọ pé ẹlẹ́dàá rẹ ò ní gbàbọ̀dé. ẹlẹ́dàá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé o. ìṣẹ̀dá mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ò gbọ́dọ̀ gbàbọ̀dé ikú lórí orí mi mo rí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé àrùn ò gbọ́dọ̀ gbàbọ̀dé òfò ò gbọ́dọ̀ gbàbọ̀dé ìdààmú gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bọ̀rọ̀ mi níbi igbe ara làrá sọ̀wọ́lẹ̀ igbe hmm. ara tọmọtọmọ tayataya orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dé ìgbérara làwa sàn wọlẹ̀ ìgbérara oṣù olínàfẹ porí ìbí níbi ìgbérara làwa sàn wọlẹ̀ ìgbérara àjẹlé lọ́fẹ́ porí mi níbi ìgbérara làrá sàn wọlẹ̀ ìgbérara babaláwo lọ́fẹ́ porí mi níbi ìgbérara làrá sàn wọlẹ̀ ìgbérara olóògùn lọ́fẹ́ porí mi níbi ìgbérara làrá sàn wọlẹ̀ ìgbérara. ìyá ọ̀sùn ló porí mi níbi igbe rárá làrá sọ̀wọ́lẹ̀ igbe gbogbo bá fẹ́ porí rẹ níbi ògùn ọ̀pá jìnnàjìnnà. àṣẹwà àṣẹwà yóò. ètò rí ẹ ẹlòmíì máa wò pé online online ẹlòmíì ti ṣoríire. bẹ́ẹ̀ni àìmọye èèyàn. online ti ibú ẹlòmíì yẹn kí ni sọ ní àmọ́ ọrùn á ní ní gbogbo ẹ̀ ojú kan ló ti wà bí àwọn tó sì ń kọ́ fún wa online wọn ò rí wọn rí wọn ọmọ wa rí ayé wọn sì ń yí padà. wọ́n sì ń dúpẹ́ fún Olódùmarè. ṣé kìí ṣe pé wọn náà ti sùn tó o bá ti sùn o lè sùn. Hmm. atọ́kùn èyí ò gbọ́dọ̀ sùn bóyá bá bá sùn kò ní sùn. èmi ni Fájọrọ ọmọ Òrìṣàtọ́lá ọmọ pẹ́kẹ́pẹ́kẹ́ òjò papáànù ọmọ ewé jẹ́ ògùn jẹ́ ọmọ ògùn tí ò jẹ́ ewé rẹ̀ lókù kan. kan. iṣẹ́ téèyàn fi là ní tested confam bó o bá ti jó tán gbogbo ó tà ná lókù tó jó pẹ̀lú ẹ̀. Hmm kò jù báwọn lọ tọkùn ọba máa rí àánú gbà lẹ́nu iṣẹ́ rẹ̀. bóun náà ti máa lò ó. Ah, ọ̀nà méjì ni ẹlòmíì olóhùn èlò nǹkan eh, omi ayé tá à ń pè ní ṣìnàpù hmm. tó bá jẹ́ pé omi ló wọ̀ ọ́ déédéé máa fi lò tó bá jẹ́ ṣìnàpù ni máa fi lò kò sí ní tó fi lò tí ò ṣiṣẹ́. ṣáà ti fi nǹkan kan lò ó. kó ṣáà ti dénú atọ́kùn. akọwé oògùn rèé. oògùn tó ju oògùn lọ ni hmm. kò ní má wá nǹkan èèyàn káàkiri mọ́jọ́lá eh, rẹ̀ ó bàjẹ́ látòní eh. ẹlòmíì rówó lónìí ọ̀la rẹ̀ sì ti bàjẹ́. pátápátá. èèyàn kan sọ̀rọ̀ fún mi ó ní ó ní ó ní kí ló dé olóhùn wa ń wò pé kí ni dé tóun máa ń gbóòórùn gbẹ lára ẹni. ọmọ èèyàn máa rùn. olóhùn ó ní yóò sá máa rùn bí ìgbẹ́ ara àwọn tẹ̀dú wa nù. ayé ò ní ti kùtì. àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. ayé ò ní ti bàjẹ́. àmì Olódùmarè. ayé ò ní tì ọlọ́bi tó ti wọ́ mi. àṣẹ mánámánámánámáná. ó ní máa rùn bí ìgbẹ́ Hmm. ó ní òòṣà òun rí tóun ò rí rí ó lóun fẹ́ ṣe gá ó lóun ara lọ ẹ̀yìn òtẹ́ẹ̀lì táwọn lọ́ọ̀jì sí hmm. òun ara rí igbó hmm. ṣúrúṣúrú kan bẹ́ẹ̀ ah ó nígbà tó wá rí igbó ṣúrúṣúrú yẹn ìgbà tó wá rí igbó ṣúrúṣúrú yẹn òun wá lọ òun wá lọ òun ara ṣe gá níbẹ̀ pé nítorí pé ó ti mọ òun la kó tóun bá ti jáde kúrò nínú nínú ilé òun kóun fi lọ ibi tóun ti ráyè ṣe gá ó ní bóun ṣe rọ́kùnrin yìí ti ń bọ̀nù ó lóun rí àfárèwé tó sí bọ́nẹ̀tì ọkọ̀ ló gbé kíníkà sínú polybáàgì ó nígbà tí ó gbé sínú polybáàgì ó ní ọkọ̀ ọmọ láti inú búùtù ọkọ̀ rẹ̀ ọlọ́wà kọjá wájú òun ó nígbà tó kọjá wájú òun tán ọlọ́wà lọ dó bí òpó náà kàn wá ń wò ó ní bó ṣe yàgbẹ́ sínú póòtán ó ní mílíìkì tó mú àti ṣúgà ọlọ́wà já pẹ̀lú pure water ọlọ́wọ́ àrò papọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ọwọ́ agbé mu. Ah, ayé o. ó nígbà wọn lòun ṣẹ̀ṣẹ̀ wá rí wípé owó tó ní kìí ṣe owó tó mọ́. Eh, eh, eh. ìgbé ara rẹ̀ náà lọ́gbọ́dọ̀ máa jẹ ọkùnrin òní tí ọjọ́ débi tó bá wà fún wa. àṣẹ àṣẹ wà. atọ́kùn àṣẹ wà àṣẹ wà àṣẹ wà. Oh, atọ́kùn òsítòsí ni. àṣẹ mọ́námọ́námọ́námọ́ná. atọ́kùn bí èèyàn bá ti wọ̀wọ̀ fún ọ kò ní lálàáfíà mọ́. kò ní lálàáfíà mọ́. ẹ kò ní dọ́lọ́rọ̀ rẹ̀ mọ́ no matter how rich you are yóò mọ tinú wàhálà kan bọ́ sí kejì ní. má wàá wàá kú wàá eléyìí ní ìsúsẹ́rí ní ìsìn náà la gbé kaná tí ń jó wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kò jù báyìí lọ hmm. wàá lò ayé rẹ̀ balẹ̀ promotion lọ́wọ́ òṣìṣẹ́ fún promotion ah. ọ̀rọ̀ alákàlà òṣìṣẹ́ fún ọ̀fẹ́ olówó òṣìṣẹ́ fún àwọn àgbàlagbà wà ṣínà rẹ̀ fún ọ báyìí hmm. kí ni tó tún kú tán wá. ó tán. nọ́mbà tẹ́ pè mí sí 080 080 30 thirty four five four five six three six three eight three eight three oh eight oh oh eight oh thirty thirty four five four five six three six three gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣíà eight three eight oh three oh eight oh oh eight oh thirty thirty four five four five six three six three eight three eight three gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣíà ètò ayé yín ò ní bàjẹ́. àṣẹ wà àṣẹ wà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ fún ikú ò ní pa yín. àmín àmín. bẹ́ẹ̀ ṣe ń ṣíà ètò yìí tí a jẹ benefit bí bá ti ń rìn sí lògo yóò mọ lọ síwájú sí. àṣẹ wà àṣẹ wà bẹ́ẹ̀ bá ti ń ṣí àrẹ tẹ́ ń lọ́fẹ̀ tẹ́ ń láìkẹ́ ẹ máa gbà láyè sí. àṣẹ wà àṣẹ ògbẹ́ni kẹ́ni tó bá ní kẹ́ ẹ má gba ikú òjijì ọ̀pá. àṣẹ àṣẹ ògbẹ́ni kẹ́ni tó bá ní kẹ́ ẹ má gba òfò ó ṣe. àṣẹ ẹ̀yin tẹ́ ń ṣí àrẹ ni bàbá ń ṣàdúrà fún o. ògbẹ́ni tẹ́ bá ní ẹ̀ẹ́ni débi ayọ̀ yín hmm. ìbànújẹ́ òjijì ọbẹ̀ lọ́wọ́ ẹ̀. àṣẹ wà àṣẹ wà ẹ pè mí fẹ́ yọnu ayé ìbẹ̀ hmm. tí ò ní nkèèyàn lọ ẹ pè mí fún aṣínà owó hmm ń bẹ tí ò ní nǹkan èèyàn nú ìmọ̀lẹ̀ àwọn àgbàlagbà tí ṣe náà wó ọ̀rẹ́ ẹ̀ kan ní. ẹ pè mí ṣé wọn wọn ẹnìkan fẹ́ fìyà jẹ lókè òkun ni ìwọ pé fágbẹ́nró aláwọn pàṣẹ tá a fi báyàn wí. àní pẹ́ lọ́mọ́ fótó ni àní dáyẹ̀ lóhùn lẹ́ni nítorí pé ètò tá a ṣe lẹ́nìí ó tó ju ètò lọ ètò hmm. bàbá ètò ni. ṣùgbọ́n ẹ lè pè wá lẹ́yìn ètò. o oh, eto oh. ìwọ tó bá fẹ́rù rẹ̀ o oh, eto thirty four five four five six three six three eight three eight three o eto o eto thirty thirty four five four five six three six three eight three eight three. ẹ má gbàgbé títí dìgbà míì tátún pàdé ìlú Ìlọrin mo wà lágbo ọba kan bẹ lọ́pọ̀sìtì ilé epo mm lágbo ọba Alhaji Hasan ọmọ ẹdẹ ẹ lè fagbẹrẹ ọmọ òrìṣà tó lá ẹ ní dààmú o. àṣewà tó Ọmọ́bọ̀dé Àyàndá ló kọ mi ó tún di ń gbà míì àáfìrè